صلى الله عليه وسلم كان الله nígbà tó o bí. وأولئك كالظالمين tẹ̀lé ọ̀pọ̀ àná ìmọ̀lẹ̀ yìí. Thank you. yaqulu al-munafiquna wal-munafiqat a mùnàfíkì lọ́kùnrin àti mùnàfíkì lóbìnrin wọ́n ma sọ báwọn tí wọ́n gbọ́ bá gbọ́ pé ǹdùrúnà ẹ wò wá ẹ dúró dè wá bí rí kan káwa náà orí tàn nínú mọ́lẹ̀ sọ fún wọn yìí pé ẹ padà sẹ́yìn sẹ́yìn náà fẹ́ tàn mọ́lẹ̀ ẹ padà sẹ́yìn ìlítẹ́misu nù ọ ẹ̀yin náà lọ gbà mẹ́lẹ̀ bí wọ́n ti ń padà sẹ́yìn gẹ́rẹ́ báyìí fàtúrí bàbá yẹn náà hàn bí túrí bẹ́ẹ̀ ni wọ́n fi fẹ́ǹsì kan lélẹ̀ láàrin wọn fẹ́ǹsì kan bá hù bẹ́ẹ̀ pẹ̀lú àti ọlọ́run fẹ́ǹsì yẹn náà wà á ti gàgá láàrin wọn àtàwọn mòmìnì tí ẹ ti ẹ̀ wáyé pé nǹkan tí náà tí yẹn bá ń wò lọ́kàkà ìmọ̀lẹ̀ tí yẹn bá ń wò lọ́kàkà bẹ́ẹ̀ bá wà ní òkùnfà èyí ó tún máa rí náà ọlọ́wà ń tọ̀ ẹ̀ẹ́dì ẹ̀tún sáǹfààní ti ilé o ọ̀yá fẹ́ǹsì kan kó dìde mbẹ̀ lẹ́yìn tó ti jẹ́ pé ìyá ni fẹ́ǹsì ń lò tóbi fún wọn. ọlọ́wà balẹ̀ kọ́lá ní fẹ́ǹsì kan wàá wù á gbé fẹ́ǹsì kan lélẹ̀ níbi fẹ́ǹsì tàwí làwọn bá bọ́ọ̀n fẹ́ǹsì náà ní ojú ọ̀nà kan bá bínú fi ra hamẹ́ inú fẹ́ǹsì náà eléyìí tí ó kọ sáwọn olùtọ́gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ lódodo àánú ni ìkẹ́ni ó wà ń bẹ̀ wàdọ̀ irú kíbalẹ̀ ẹ̀lẹ́ àbá ẹ̀yin fẹ́ǹsì yẹn ni ó kọ sáwọn mọ̀nàbì sí ìyá ní bẹ́ńbẹ́ tí wọ́n máa wa o èyí tó náà ọba àlẹ́ tí sọ fún wa yìí kí ni ó fi yá wọ̀nyẹn tá a sọ jọ náà náà ni anifas eléyìí tó wà lẹ́mìí wọn turúpà wọn tá a sọ yìí kánú yòókù náà sí wàyùsì ìrúnà lè islam bí alìsínẹ́tì hìn. àwọn tá a sọ yìí nígbà tí wọ́n wà láyé ẹnu wọn fi ń ṣe islam gbogbo wa islam ti lọ́wọ́ wọn wọ́n ti ẹ̀kọ́ òrùlé islam ọ̀hún ṣùgbọ́n àwọn ọ̀rùkú mùsùlùmí náà ni wọ́n ẹjọ́ máa pàdé kọ́dà ìjọba pàdé mọ́sálásí kọ́dà bẹ́ẹ̀ lọ́sẹ̀ program ẹ̀ máa rí wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀mí wọn wọ́n kó òrùlé ẹ̀sìn tó gbogbo tó lè mú ìlọsíwájú bẹ́sìn ọ̀hún gbogbo ẹ̀ ni wọ́n máa dé ìnà rẹ̀ ní kọ̀kọ̀ eléyìí fi hàn pé tọ́ba dijọ́ náà nínú àwọn ẹ̀sìn àtìyàtọ̀ jẹ́ ti wọn òun nìyẹn ọlọ́run bá àlepẹ́ aláwọ̀ ní kí fẹ́ǹsì yóò dìde dijọ́ náà wọ́n fi fẹ́ǹsì yí lélẹ̀ fẹ́ǹsì yìí wá nì nínú ẹ̀ àràmà àánú ìkẹ́ni òun ni ó dájú kọ́ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́kùnrin àti ìyà òun náà ni ọmọ bẹ́ńbẹ́ tí ọmọ jẹ́ tiwọn náà ń jọ náà. ọlọ́run bá lè tọ́ ní níjọ́ táwí yúnádùn náà wọ́n mọ̀ wá pé àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àlámúnákún máa kan ẹyin ṣé bí a ti wá wà náà nì sáà lè ríra wa mọ́ ṣé bá a jọ wà láyé ni ibi tẹ́yìn wà yẹn ń gbádùn ìyà làwọn bá pò ń bí ń tàwọn. alámúnákún máa kan ọ́ tí ìjọba àjọ wà pẹ̀lú yín ni tó wájú pé lè kẹ́lẹ̀ yín wá ilé ìyà làwọn wà kọ́ọ̀lù bàlà wọ́n ní bẹ́ẹ̀ ni àjọ wà láyé ni lóòótọ́ wàlákìnnà kan bàtà tán àfúsà kan ṣùgbọ́n ẹ̀yin lẹ kó bára yín láyé ẹ̀yin lẹ fìtínà ara yín láyé ẹ̀yin lẹ kó dààmú bára yín láyé ń sìn yín o abẹ́rẹ́dà ẹ̀yin lẹ fìdààmú kó bára yín ayé bàtà tán àfúsà kan bẹ̀ nífà ẹkún wàhálà bára ayé pẹ̀lú wa mọ̀nàbìkì wà wúwa kófòrò lè báàbẹ̀ òun náà ni wà á dẹ̀bẹ̀rẹ̀ tí ń bẹ́ nú ẹ̀mí wà búkúdù ìsìlám wà mùsùlùmí àti ìkórìíra ìsìlám àtàwọn mùsùlùmí. wọ́tàrọ̀ pásán bẹ́ẹ̀ sì ní jọ́ náà lọ́hùn ẹ̀ ń retí wípé kí aburú ó ṣe mùsùlùmí káburú ó ṣe ìsìlám àwọn tí wọn bá dúró lórí ìlànà súnà lódodo ẹ máa ti pé àwọn wo ìmọ̀lẹ̀ wọn fẹ́ wá bá wa náà ẹ̀rí gẹ́gẹ́ bó ṣe pa mùnàbì tí ń jọ́nà lọ́rùn wọ́n wà pẹ̀lú ànábì níwà wípé káwọn sọ wá lẹ́nu wọ́n ń retí wípé káburú sí ànábì kó burú sí àwọn mùsùlùmí jọ́nà káwọn olè wá rí wípé àwọn ń tàwọn o àwọn làwọn borí àwọn bó tẹ̀síìrì ni nígbà táwí ayé àtàwọn ayé lóbìnrin mùsùlùmí ẹ retí àti bọ̀tán gbogbo àwọn mùsùlùmí ayé kúntùn tẹ̀ntẹ̀dìrúnà máyà símùlù mùmínún ẹ retí sọ́kọ́jì ọjà àwọn mùmíní pàtòlìrúnà ànkúfúrì kún tẹwàá ṣe kéde gèbèrè tí ń bẹnu ẹ̀mí sókè wàtàwùrúnà ìlà síríkì kún tẹ padà sínú wa mùsùlùmí wa síríkì tó ń bẹ lọ́wọ́ yín. ìtòkóbá yín nìyẹn pàtàkùn àǹfọ̀sà kan ẹ̀yin lẹ́fì wa mùnàbì tí kóbára yín pàtàrọ̀ bá sún ẹ̀sìn ìrètí àti bọ̀tà búbú islam àtàwọn mùsùlùmí gbà náà wàrùtẹ́bù tó ẹ̀ ń ṣe iyèméjì pẹ̀lú islam tẹ́lẹ̀ ń ṣe wọ́n sọ̀rọ̀ láti kùmùlẹ̀ àmàní èrò afẹ́ni afẹ́ni ìyẹn ló kó báyìí ló kó tọ̀jẹ̀ báyìí àtàjà àmùrùlọ́ títí táṣí ọlọ́run ọba fi dé wá báyìí àmùrùlọ́ àbáni àmùrùlọ́ òun náà ni ikú tíkú fi dé wá báyìí. وَذَرَكُمْ بِاللَّهِ الْغَرُورُ báyìí náà ni ìtànjẹ náà tàn ìjẹ títí tó fi mú yín kọlu òfin ọlọ́run tẹ̀bí wá pàdé ọlọ́run bá lórí ìtànjẹ yìí náà lè wà. ọlọ́run bá lè yàwọn la yóò kádùn mi kó n fi díyà lẹ́nìí àní gba díndí tẹ̀ ń béèrè ìta ọlọ́run dákun tìtánú wà á padà sáyé ìrẹ́ ọlọ́run ọba dákun lẹ́nìí báwa yọ̀ǹda wà àwọn tẹ̀síìrì ni wọ́n máa sọ ń jọ́nà yìí pé ayé máàlù tó fà dùn nàbí kí àǹfùsàkù àwọn lówó kí káwọn fowó yìí káwọn fi dì ọlọ́run kò wúlò if láàmàlù yàwó mẹ́yìn ni yàǹfà wàlàwàlà owó yín ọmọ yín ò wúlò lónìí fẹ́ẹ́ fi di ìyàtọ̀ fẹ́ jẹ yín àgbà nǹkan kan lọ́wọ́ yín lónìí tá a fẹ́ gbà lọ́wọ́ yín náà ní gbígbàgbọ́ yín ó pé láyé ẹ̀sìn kọ́ ẹ̀sìn bẹ́ẹ̀. ayé wàlá fídíà tó kó bá mìíràn lẹ́sìn kábàrò a nígbà tí ń dì kan táwọn afẹ́ sanwó tanà kò sí àyè sanwó tanà ńjọ́ náà mọ́ ẹni ìyába ti tẹ́tì ẹ̀ńjọ́ òun jẹ ìyàwó náà ni ayé láti ṣiṣẹ́ táàbù bọ́ǹdì ìyà torí ìdí eléyìí lọ́kùnrin wa lóbìnrin wa ẹ̀mẹ̀já sálì kí á mọ̀ ń kalẹ̀ ọlọ́ọ̀bà àlekọ́lá ni láàyò ọdúnmi nǹkan fídíà tó wà láàmì náà lẹ́sìn ní kábàrò a nígbà lọ́dọ̀ mùnàfíì bẹ́ẹ̀ láti máa wá kún mu náà ibi tẹ́ẹ̀dì sí nìyẹn yíyá máa wò láàkọ́ iná yìí òun náà ni mùsẹ̀kírọ́kùn òun náà ni ibi tẹ́ẹ̀dì sí màwùlákùn wàyí àwòlábìkùn òun ló tọ́ sí iná lọ́yẹ yín torí pé kí ni lè ká bá bí nùfúsì nùfúsì kún torí pé mi dọ̀tí Allahu akbar ẹ̀wọ̀n lọ́n ẹ̀mí gbèbèrè dọ̀tí ẹ̀mú mọ̀nàbìkì dọ̀tí wọ́n ẹ̀jọ̀ máa fẹ́ yóò sì ti ní àwọn àdìọ́ kan fún kan ti yín lẹ́nu ní Islam ẹ yóò sì ti gbogbo onú tán ẹgbà àjọ wà náà ní ta ni òun ti máa tóun ṣe kọ̀kọ̀ ẹ ọ̀rọ̀ ni ẹ fi wọn lẹ̀ irú wọn náà jọ gbọdọ̀ àlùkìyàmà ìyá màwùlà fún iná lọ́lọ́ iná ní ọ̀tọ̀ sí wọn jọ náà ìyẹn iná níbi táwọn náà ó dé sí torí kí ló bá lè kó bó bí nùkúùsì ìn torí pé mi wọ́n dọ̀tí ọlọ́wọ́ bá àdìkọ́lá ni wá bí sàlìmọ́ sí kéèyàn wá dé síná ó burú fún yẹn o abẹ́rẹ́ ọ̀bàtà alánú àná ìkọ́lọ̀ nǹkan mọ́jú kí àtìmọ̀tàn wá já síná abẹ́rẹ́ ọ̀bàtà alánú àná ẹ̀ iṣẹ́ táwa ní oṣù káàbì là níbi ìyá náà ọlọ́run kọ́ mọ́tà jọ já sí rọrùn fún wa nítorí àsìkò wa ibi yìí náà láàdúró lẹ́ni a ó tún máa tẹ̀síwájú lọ́la